tọ́ba wa ẹ̀ mọ́ kó jíire lò pólé o ìbáwà fèrè mọ̀jọ kó jíire ní sàárẹ̀ o gbẹ̀mí àtolólùfẹ́ Orísun bá ti jíire àpòṣewúṣe mo ní ẹkùlé làkàrà lé ẹ káàbọ̀ làkírù ọ̀nà bàbá rẹ̀ ní tọ́tọ́jọ́ mẹ́ta ẹkú àtijọ́ lákírù wọn mo kó nílé mo kálejò mo kọ́mọdé mo kágbá mo kọ́ba mo kíjòyè o ìbà ọba ìbà àjòyè ìbà èèyàn ìbà ọlọ́run ọba ògbà tí ìgbà láì lára gbanigbani tí ìgbà láì lẹ́nìkan pátápátá parí ọ̀la porongodo ni ògbìgbà tí ìgbà láì lára o. èyí ni mo fi ń kí wa káàbọ̀ sí fàájì ọ̀sán lónìí lórí Orísun ẹ mo kí wa káàbọ̀ sórí ètò ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ilé iṣẹ́ tàbùnmáwòrán tó ń gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ẹ̀ẹ́kọ́ òní wá láàrin òkúta iyọ̀ ní wá láàrin erùpẹ̀ Orísun làgbà àwa lọ̀gá gbogbo wọn. torí ẹ̀ náà la tún ṣe mú wá lórí Rabaji gan lẹ́nìí pẹ̀lú èmi tìyín tòótọ́ Adéníyì Olúṣọlá ọmọ mọ̀rọ́ láwọn ọmọọba ìlú Ìgbòmọ̀rẹ́ alágbàdo òdì àtàpẹ́tẹ̀ nù ìgbìlẹ̀ lúdò sọ̀yà ìyá abúlé tí kìngì náà rèé ojúlówó ọmọ oko abúlé tí kìngì ọba àwọn ọmọ abúlé ló ń fèyí kí wa káàbọ̀ sí fàájì ọ̀sán lẹ́ni wípé ẹkú kò sún mi kò rẹ̀ mí báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tì ń bẹ̀ yẹn ṣé ẹ wà nídìí steering ni àbẹ́ ẹ wà lọ́fíìsì níbo lẹ wà níbo ni fàájì ọ̀sán tèmi ti ń bá yín níbo lẹ ti ń fi ìgbádùn ṣayọ̀ pẹ̀lú wa ibi yòówù tẹ bá wà ní àgbáyé a kí yín kàbọ̀ lẹ́ẹ̀kan sí kí ni mo wá mú wá fún yín lénìí bẹ́ẹ̀ ni mú àkòrí tó yàtọ̀ àkòrí tó sentimental tó yẹ pé tí a bá ń sọ̀rọ̀ nípa ìgbafẹ́ entertainment ẹ o ẹ tàbí ìdárayá a lè ṣaláì má sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí a pàdé lórí ètò tó lọ sẹ́yìn ẹ mú sọ̀rọ̀ nípa bí àṣà àti èdè Yorùbá ò ṣe ní parun eléyìí tí mo ti sọ̀rọ̀ nípa orin ilẹ̀ Yorùbá torí ẹ̀ ni a ṣe wá ní ká kú wá yànnà náà ká sọ̀rọ̀ lórí ẹ̀ gangan tí mo ṣe mú wá lónìí wípé àwọn orin ilẹ̀ Yorùbá irúfẹ́ orin wo la ní nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ̀ rò pé fújì àti àpàlà nìkan ni orin tàdí ilẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ jèsí gan wọn ò tiẹ̀ mọ̀ yàtọ̀ tó wà láàrin fújì àpàlà tàbí àwọn orin tó kù ẹ̀ẹ́ta nílẹ̀ yorùbá ó ju méjì yẹn lọ ní ẹlòmíràn ti ẹ̀rù pé bóyá àpàlà àti fújì nìkan dàdàkú àdá ń kọ́ àwọn oríṣiríṣi ẹkún ìyàwó ara orin ilẹ̀ yorùbá náà ló wà ìjálá ọdẹ ara orin ilẹ̀ yorùbá náà ló wà àwọn máa yànnà náà gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ á máa nà ń bẹ́ẹ̀ á dẹ̀ máa wò ó òkè kí ni ohun tí wọ́n ń fi àwọn orin yẹn ṣe àwọn wo ló ń lò ó àwọn wo ló ń kọ ẹ wákà ń kọ orin sákàrà ń kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà ló jẹ́ àwọn orin tíantíá nílẹ̀ Yorùbá nítorí èmi a máa wí pé àwa Yorùbá a ní ẹ̀yà a yàtọ̀ bẹ́ẹ̀ la dẹ̀ ní àwọn orin tí a fi ń fa kò mọ́ òkun yọ agbára orin ó ní agbára púpọ̀ pẹ̀lú ọ̀tọ̀ lórin tá a fi ń rẹmọ lẹ́kún ọ̀tọ̀ lórin tá a fi ń ṣíni létí ọ̀tọ̀ lórin ìbáwí tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn bàbá wa ó ní wọ́n yẹn máa ń bá ìyàwó wọn wí nígbà míì tí ò tiẹ̀ ní yọ pé à ń yẹgbà síyan lọ nínú orin náà ni àwọn ohun wọ̀nyí wà torí ẹ̀ la ṣe mú àkòrí tó yàtọ̀ wálé ní láti máa jọ nẹ́ńbẹ́ tá máa fi àwọn orin yẹn tá a máa jọ máa fi ṣe ìgbádùn ní fàájì ọ̀sán lẹ́ni tí mo lè máa fún yín ní àwọn àpẹẹrẹ lóríṣiríṣi irúfẹ́ àwọn orin bẹ́ẹ̀ tá a dẹ̀ máa máa wojú ẹ̀ wò tá a máa máa wò ó ṣódùn ṣódùn ṣódúró re yorùbá ló lọ̀ṣà yorùbá ló lédè yorùbá ló ní káàkiri ká ṣe ní pẹ̀lẹ́ èmi á máa wí pé iyán ló ń jẹ ọkà lóògùn kẹnu má dìlẹ̀ ti gúgúrú àwọn ohun wọ̀nyí náà la fi ń jẹ́ Yorùbá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èmi ti yín náà ni agbáṣà àti èdè Yorùbá lárugẹ ẹ má tí ì kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tara ṣàṣà kí n dé ilé ńlá lọ́hùn-ún kí n bá máa fi padà dé àmọ́ wá ṣí aṣọ lójú eégún a máa lọ bẹ̀ a máa gbádùn ẹ̀ ẹ dẹ́ máa mọ̀ pé àwa Yorùbá a ní orin tó pọ̀ tó dẹ̀ yàtọ̀ sí gbogbo ẹ̀yà tó kù ẹ má tí ì gbé kúrò Orísun làgbà ò ń bọ̀ ẹ fún ìjókòó ń bẹ̀ ohun èmi a máa kí yín èmi a sì máa wí pé ọ̀rọ̀ tèmi ti yín kò ní sú Elédùmarè ọba ojúmọ́ òní mọ́ kí balùwẹ̀ ọmọ mi ojúmọ́ òní mọ́ kákìtàn mọ́ gbàrí ọfọ̀ kọ́ ojúmọ́ tó mọ́ gbogbo wa lẹ́nì ilé awáwa wálé òwú awáwa wálé ayọ̀ awáwa wálé bẹ́ẹ̀ wá ṣe ń wà pẹ̀lú wa lórí Orísun tẹlifíṣọ̀n àìkú bọ̀rọ̀kìnní tí ṣe baálé ọ̀rọ̀ á fi lè gbogbo kó wa wa ṣe bùgbé bóyá iṣẹ́ ń mọ́ ètò yìí fàájì ọ̀sán láwa yìí níbi tá a ti máa máa mú àwọn oríṣiríṣi àwọn mùdùnmúdùn àwọn iyọ̀bẹ̀ àwọn adùn èdè àṣàmọ̀ àkànlò àwọn orin wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a ti máa mú wá sí ojú ìwòran yín lórí Orísun tẹlifíṣàn pẹ̀lú orí ti yín tòótọ́ Adéníyì Olúṣọlá ju Olódùmarè rèrèmí rèmí dòredò ojúlówó ọmọ Yorùbá nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo ti sọ àkòrí tí àjọ máa gbé yẹ̀wò lénìí tí mo sọ wípé àkòrí náà ni àwọn orin nílẹ̀ Yorùbá àwọn orin nílẹ̀ Yorùbá irúfẹ́ àwọn orin wo la ní nílẹ̀ Yorùbá irú àwọn orin yìí àwọn wo ló ń kọ irú àwọn orin eléyìí àwọn wo ló ń kọ níbo ló ti wá níbo ló ti bẹ̀rẹ̀ ó ní orin kan tí a máa ń pè ní jíwéré nílẹ̀ Yorùbá jíwéré mo mọ̀ pé àwọn tó bá jí àgbà ń bẹ̀ wọn wọ́n ti wá ah wọ́n rántí jíwéré ẹ ẹ tá a bá fẹ́ ṣe jíwéré ń gbà wọn jíwéré jíwéré míì ọwọ́ àṣálẹ́ ló ti máa ń wáyé àbí nídàájí fẹ̀rẹ̀ báwọn èèyàn bá fẹ́ jí wọn àwẹ̀ ẹ̀ wọ́n lọ fìlù àti orin wọ́n lọ fi jí wọn ẹ̀ a ní orin sákàrà tó jẹ́ pé ìlú Sakara, báyìí ni wọ́n máa ń ṣá sí a ní fújì bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó tiẹ̀ máa mọ̀ yẹn dáadáa ẹ jẹ́ lọ example kan ó ṣe ọlọ́run ó bójú mi yìí jẹ́ ó ṣe ọlọ́run ó bójú mi yìí jẹ́ gbà kan gbà kan gbà kan gbà kan lè fi sùnù nǹkan ó pọ̀ àbàwọ̀ tó mẹ́rọ ó pọ̀ gbà lè fi sùn àkọ́ gbẹ̀ngbẹ̀.

ẹ̀yin àgbà tó bá rí pé àṣẹyìn o ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yìí àjẹ́ ọkọ òre bí kan má kàn mú bu ẹ̀ síbòmí ó yá wípé ṣìkò bẹ́ẹ̀ ṣìkò bẹ́ẹ̀ ò ṣìkò bẹ́ẹ̀ dáhùn tá a ṣẹ̀ṣẹ̀ ra ṣìkò bẹ́ẹ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn orin àpàlà tá a ní òwí tó kí ẹ gbọ́ràn sọ́kọ yín lẹ́nu àwìn ìgbọ́ yín dẹ́ ń jù ṣe báwọn bàbá yín láyà ń lé. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi làwọn orin tí a ní tá a bá dẹ̀ wo àwọn orin yìí nínú ọ̀rọ̀ wọn nínú àpilẹ̀kọ wọn ó ní ohun tí wọ́n ń sọ ó ní ohun tí wọ́n fi ń kọ́ àwa èèyàn ó ní àdàpè ó ní ohun tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ náà la dẹ̀ tún ní orin asọ̀tàn kí ni mo pè é orin asọ̀tàn mọ̀ pé àwọn èèyàn máa wọ pé ah níbo ni ẹyin tútù gbé wa lọ lẹ́nìí èwo tún ni orin asọ̀tàn àwọn iléèbó máa ń pe orin asọ̀tàn ní opera orin asọ̀tàn bóyá bíi tí èèyàn méjì wọ́n ti ń fi orin tàkùrọ̀sọ wọ́n jọ ń fi orin lórí orí ìtàgé eléèbó ń pè ní opera ó ní ìmíì tí eléèbó ń pè ní pantomime orin asọ̀tàn náà ni jẹ́ pé ẹnìkan ló ń kọ orin àwọn èèyàn á máa ṣe fọ́nrán ohun tí wọ́n ń kọ ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ bàbá wa tí wọ́n tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú olórin lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá wọ́n kọrin kan gbà yẹn bí wọ́n tún ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé ádámù ẹ̀dá ọmọ aráyé wọ́n ń fún lórúkọ ó ìka ìwọ ọmọrin nílẹ̀ ìwọ ń gun kẹ́tẹ́kẹ́tẹ́. ó yẹ kí ẹ ti mọ̀ wípé látọwọ́ bàbá wa kọ̀mándà Ebenezer Obey Dr. Ebenezer Obey àwọn náà ni wọ́n kọ orin yẹn bẹ́ẹ̀ la ní àwọn orin lóríṣiríṣi tó jẹ́ orin asọ̀tàn wọn ò pé tí a bá ń sọ̀rọ̀ nípa ohun bóyá ohun pípè àwọn èèyàn wò pé ṣé orin náà ni orin ni ó dẹ̀ ní àwọn orin asọ̀tàn tàbí orin aṣàpèjúwe nínú àwọn ohùn pípè mo mọ̀ pé àwọn èèyàn wò pé èwo tún ni ohùn pípè ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní ewì bá a ṣe ní ewì alóhùn la ní oríṣiríṣi ewì tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ohùn pípè a ní ẹ̀sà ẹ̀sà egúngún a ní rárá a ní ẹkún ìyàwó bẹ́ẹ̀ a ní ìjálá ọdẹ a wá ní ìrèbọ̀jẹ́ mọ̀ pé àwọn èèyàn máa wò pé ah, àwọn ò máa gbọ́ àwọn irú àwọn irúfẹ́ orin báyìí rí màá yànnà náà lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ ẹ jẹ́ kí n tara ṣàṣà kí n gbé bọ́dì kí n dí òkè lọ́hùn ẹ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìpolówó náà ni àgúnmòwò ẹ ká dókè lọ́hùn tá a bá máa fi padà dé màá wá ṣí aṣọ lójú àwọn oríṣiríṣi ohun ìpè ohun tá a ní nílẹ̀ Yorùbá àti wípé irúfẹ́ àwọn wo ló ń lò ó ẹ má gbé kúrò Orísun làgbà ẹ fàájì ọ̀sán lè ti kú bọ̀. ẹlẹ́ ń bẹ̀ wọ́n ẹ sì kú ìjókòó ẹ mo kí yín wípé ẹ kú ìfìgbádùn ṣayọ̀ lórí fàájì ọ̀sán fún èyí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ẹ̀yìn ìgbà tí a lọ sínú ìsinmi ráńpẹ́ ẹ káàbọ̀ náà ni wọ́n kì í torí ẹ káàbọ̀ là á kí ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ dé síbi nǹkan torí ẹ̀ mo ṣe sọ pé bóyá ẹ̀yin ṣe ń darapọ̀ ẹ káàbọ̀ ẹ fàájì ọ̀sán lè tó pẹ̀lú adéníyè olúṣọlá ẹ̀yìn ju olódùmarè ẹ ọmọọba ìlú ìgbò àwọn ọ̀rọ̀ tá à ń fi ń jomi toro ọ̀rọ̀ lórí fàájì ọ̀sán lẹ́ni òun ní àwọn orin ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀jẹ̀ ìran yín létí mo ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi irúfẹ́ àwọn orin ilẹ̀ yorùbá tá a ní àti wípé kí là ń lò wọ́n fún níbi tí mo ti sọ̀rọ̀ nípa fújì àpàlà jíwéré àti orin sákárà bẹ́ẹ̀ la ní àwọn orin ohùn pípè tàbí èdè pípè tí àwọn kan máa ń pè ní ewì ẹlòmíì sọ pé ìjálá ẹlòmíì sọ pé rárá ẹlòmíì sọ pé dàdàkúàdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo dẹ̀ ti fún wa ní àwọn àpẹẹrẹ lóríṣiríṣi tí mo ti lo orin àwọn ẹ bàbá tí wọ́n ti ṣẹ́ ńlá nínú iṣẹ́ orin nínú fújì nínú àpàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú jùjú ẹ ẹ nínú jùjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ó tiẹ̀ tún ní ẹ àwọn irúfẹ́ àwọn orin kan ẹ tí wọ́n máa ń lu ẹ kíní tẹ́ ẹ bá wá láti bí Ìlọrin oníbọn ṣe máa ń lù báwọn gbọ́ fi wọ́n lẹ̀ ìmọ̀lẹ̀ fọlọ́hún àwọn tó ń tún tí wọ́n ṣe tọ́fẹ́ bá tìjẹ́ jẹ́. àtibádé o fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ bá máa ń lọ sí ó wà ń bẹ̀ dáadáa wọn ò pẹ́ ti bá wọn pàdé tí wọ́n kó ìyá àlùdùndùn àlùmọ́lẹ̀ àti gángan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi orin dá wa lárayá bẹ́ẹ̀ la tún ní eré ẹlẹ́mu. ẹ eré ẹlẹ́mu ibi tí mo parí ẹ̀ sílẹ̀ kan ni pé àwọn ohun pípè àwọn ohun pípè kí n tó parí a máa sọ̀rọ̀ nípa èrè ẹ̀mú náà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tí mo bá adélẹ̀ kan torí Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá lọ ló bá bọ̀ ẹni bá bọ̀ ló bá kú àtèmi àtẹ̀yìn àní bá kú lọ́la wáìdù lókè ẹni tó bá ń sọ̀rọ̀ nípa ohun pípè ohun pípè tá a bá ń sọ̀rọ̀ nípa ohun pípè èyí tí àwọn ènìyàn fẹ́rẹ̀ mọ̀ jù òun ni ewì sánpọ́nná tí òun jẹ́ àwọn ewì alóhùn bíi ẹkú lélà káralé ẹ̀ka àbọ̀là kẹrùọ̀nà bàbá rẹ̀ tó tọ́jọ́ mẹ́ta ẹ̀kú àtijọ́ ńlá kírú wọn èmi náà rèé mo dé wẹ́rẹ́ bí eji òwúrọ̀ mo ń bọ̀ wàràwàrà bí eji alẹ́ adékólóko má lè roko adékọ́lọ́nà má lè yẹ̀nà mo kọ́ba mo kíjòyè mo kọ́mọdé mo kágbàlagbà òyún ewì tí ò ní à ń lo ohùn nínú ohun nìyẹn tá a bá wá sọ̀rọ̀ nípa àwọn alohùn èyí tó ní í ṣe wípé a nílò láti sin ohùn àbí láti lorúfẹ́ ohùn kan fún ẹ̀wọ̀n tá a bá sọ̀rọ̀ nípa àpàlà àpàlà ní ohùn tiẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa fújì ó ní bí wọ́n ṣe ń gbé lọ tá a bá ń sọ̀rọ̀ nípa jùjú ó ní bó ṣe ń lọ tá a bá ń sọ̀rọ̀ nípa afro afro jùjú wà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn irú orin irúfẹ́ orin báyìí wọ́n ní bó ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni ohun pípè tá à ń sọ̀rọ̀ nípa ewì alóhùn ó ní kan tí wọ́n ń pè ní ẹ̀sà egúngún ẹ̀sà egúngún jẹ́ ọ̀kan lára àwọn irúfẹ́ orin kíkọ nílẹ̀ Yorùbá tó jẹ́ ti àbáláyé àwọn ọmọ eléégún re àwọn ọlọ́jẹ̀ ẹ mọ̀ pé ẹlòmíà wò pé àwọn òtún lọ lọ́jẹ̀ àwọn ọlọ́jẹ̀ àwọn eléégún ni wọ́n ń pè ní ọlọ́jẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ọlọ́jẹ̀ ni wọ́n máa ń pe ẹ̀sà tí wọ́n bá ti ń lùlù bóyá wọ́n ń ṣe ọdún eégún tí wọ́n lùlù dáná bòjúrà bó ṣe re o ṣe re bó ṣe kà o ṣe kà bó ṣe kà mọ́ òun ó padà lẹ́yìn rẹ dáná bòjúrà kéńké ń bà dáná bòjúrà kéńké ń bà dáná bòjúrà kéńké ń bà ẹ kàn máa gbọ́ tí obìnrin kan ti sán aṣọ mọ́dìí yóò kàn gbé mi. bàbá ọkọ mi dòde egun láti ọ̀nà lẹ́nu a wá bẹ̀rẹ̀ sí ní pé a máa kì í bó ṣe ó ṣe ó bó ṣe kà ó ṣe kà bó ṣe kà mọ́ òun ó padà lẹ́yìn ẹ̀ a wá bẹ̀rẹ̀ sí ní máa pè é lóní tolátola bẹ́ẹ̀ ni gbọ́mọ lọ wọ́n mọ lù eégún wọn mọ ta èyí tí ń tàkìtì ó mọ tàkìtì èyí tí ó mọ jó ó mọ jó ẹ̀sà egúngún nù àwọn ọlọ́jẹ̀ ni wọ́n máa ń pe ẹ̀sà. àwọn ìhun ni à ń pè ní ọlọ́jẹ̀ àwọn náà ni ká máa sun ká máa pe ẹ̀sà egúngún ẹ̀sà egúngún. tá a bá ń sọ̀rọ̀ nípa ohun pípè èyí tí àwọn èèyàn tún fẹ́ẹ́ máa gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ jésù ò òun ni ẹkún ìyàwó ẹkún ìyàwó eléyìí máa ń wáyé nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìyàwó nílẹ̀ yorùbá wò pé bóyá ọ̀kan nínú àwọn ọjọ́ wọ̀nyí á nípa ìgbéyàwó nílẹ̀ Yorùbá torí bàbá wò dáadáa sí lẹ́yìn ìmọ̀ mímọ́ àti alága àdó alága àjókòó tí àwọn èèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ìtọ̀sẹ̀ ìtọ̀sẹ̀ ìgbéyàwó nílẹ̀ Yorùbá ẹ̀ lára ìtọ̀sẹ̀ ìgbéyàwó nílẹ̀ Yorùbá òun ni ẹkún ìyàwó wà ìyàwó fúnra rẹ̀ yóò mọ sunkún ìyàwó tó bá ti dọjọ́ tí ń lọ ilé ọkọ ìyá mi ilé ọkọ yá ilé ọkọ ni mò ń lọ <laughs> orí lọmọ mẹ́wàá lọ orí ìrẹsì mi lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi èso mi ìwọ̀n bọ́ ṣe ń sùn fún ìyàwó àmọ́ wọ́n yànnà náà èyí tá a tún ní ẹ̀ tó tún yàtọ̀ nínú alohùn òun náà ni ìjálá ẹ kí ni mo pè é ìjálá ìjálá yìí àwọn ọlọ́dẹ ni wọ́n máa ń sùn jálá wọn èké ìjálá bí wọ́n lè máa ń sọ pé wọ́n kéwì hmm, wọn èké ìjálá wọ́n máa ń sun ìjálá ni bẹ́ẹ̀ ni báwo sì ni wọ́n ṣe máa ń sun ìjálá wọ́n mẹ́nu débẹ̀ ìjálá tún yàtọ̀ sí ìrèmọ̀jé ìrèmọ̀jé ọlọ́dẹ náà ló ní ìrèmọ̀jé ẹ ẹ mọ̀ pé wọ́n ní èmi ń pa bí ó ṣe fìfẹ́ wí ara ni mi ò ṣe kù yùmùyùmù ẹni ara bá ní kí ó wí ẹni ara bá dẹ̀ jọ́ fẹnu sọ ọdẹ bá ń jí ooo ọdẹ bá ń jí méjì rẹ bá ń já mọ́ mi kàn ọdẹ tún jí ní porí rẹ ọdẹ Bánjí náà wá dáhùn Ọdẹ́túnjí bó ti wì ní mò ń gbọ́ etí mi ò di ìbọn bá ti rí ni o mi ò mọ́fìrè pé mi mọ́fò lòlò fọhùn. ìjálá ọdẹ nìyún tí wọ́n bá ń lọ oko ọdẹ àbí ọjọ́ tínú ọdẹ bá dùn lọ́dẹ sùn jálá. ìrèmọ̀jé pípín ẹ̀ ò fi taratara yàtọ̀ àmọ́ ó jẹ́ orin arò tí ọdẹ máa ń sun ní ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ìpínyà pẹ̀lú ọdẹ tó kú láàrin wọ́n máa ń sọ pé wọ́n yọ ẹsẹ̀ ọdẹ kúrò láàrin àwọn ọdẹ tó wà láàyè bóyá tí ọdẹ kan bá papòdà tí ọdẹ kan bá ṣàìsí ìgbà yìí ni wọ́n máa ń sun ẹ̀ eh, ni wọ́n máa ń sun ìrèmọ̀dé àmọ́ ìjálá ọjọ́ tínú ọdẹ bá dùn lọ́dẹ ń sùn jálá ọjọ́ tó bá le ẹ̀ eh, tó dàbí ẹni pé eh, alágbára kan láàrin àwọn ọdẹ pàṣẹdà ni wọ́n ń ṣe ìrèmọ̀dé tọ́pọ́ tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn orin nílẹ̀ Yorùbá báyìí a lè ṣaláì má mẹ́nu bà orin ẹmu bẹ́ẹ̀ ni orin kí ni mo pè é orin ẹmu èyí jẹ́ ọ̀kan nínú àwọn orin ìgbafẹ́ orin afẹ́ ni bẹ́ẹ̀ ni orin ìgbafẹ́ nígbà tí àwọn bàbá wa bá ń tayò lọ́wọ́rọ̀ tí wọ́n bá ń tayò lọ́wọ́rọ̀ àwọn ẹlẹ́mu wọ́n máa dáwàkà wọ́n mọ̀ lùlù wọ́n máa kọrin ẹ̀yin o kò tí ì tán síbẹ̀ tí n bá padà dé ń yànnà náà ká tó dágbére lórí ètò lénìí àwọn irú afẹ́ àwọn orin wo làwọn ẹlẹ́mu máa ń kọ. ẹ má ti gbé kúrò ńbẹ̀ Orísun làgbà Orísun làgbà ẹ jẹ́ ká dókè lọ́hùn fún padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò fàájì ọ̀sán pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ìgbà míì bàbá àgbàlagbà yín ìgbà míì yọ̀ǹgìtò yín ìgbà míì boyfriend yín ìgbà míì crush yín lórí ètò fàájì ọ̀sán pẹ̀lú adéníyàn olùṣọ́lá ẹ̀jọ̀ olódùmarè ẹ lórí Orísun ẹ mọ̀ èmi a máa wí pé Orísun làgbà Orísun lọ̀gá olórí ìlò yẹ ká forí fún olórí ìlò yẹ ká forí fún ó dàbí ẹni pé mo ti mú sí orin mọ báyìí bóyá nítorí àkọlé tí a dẹ̀ ń gbéyẹ̀wò lénìí àwọn orin ilẹ̀ Yorùbá ìṣe pàtàkì wọn kí ni à ń lò wọ́n fún tí mo dẹ̀ ti mẹ́nuba lóríṣiríṣi bóyá iṣẹ́ ń darapọ̀ mọ́ wa a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bí Yorùbá ti máa ń sọ wá ní ọgbọ̀n ọ̀rọ̀ òkágbọ̀n afẹ́fẹ́ lásán ló ń bá lọ àwọn eléyìí mi ò fẹ́ kó bá afẹ́fẹ́ lọ fẹ́ ká fakò mọ́ òkun jọ ń bẹ̀ ibi tá a bá dé lẹ́ẹ̀kan òun náà ni àwọn orin ẹlẹ́mu tá a bá wò nínú ìtàn Yorùbá orin ẹlẹ́mu ó pẹ̀lú irúfẹ́ orin kíkọ tó ti pẹ́ jù nílẹ̀ Yorùbá nítorí tó bá di ọwọ́rọ̀ tí àwọn baba ńlá wa tí wọ́n bá ṣiṣẹ́ agbára tán wọ́n pàdé lábẹ́ igi àbí létídà àbí láàrin ìlú wọ́n pàdé aláyọ̀ ọlọ́pọ́n mọ̀ tayọ̀ ọlọ́pọ́n bẹ́ẹ̀ ẹlẹ́mu ó mọ̀ tẹmu wọ́n á máa fi ẹmu ṣàjèjì ara ẹ̀ bí wọ́n sì ṣe ń ṣe yìí ẹ̀ tí ẹran ọ̀gbẹ́ ń lọ lẹ́gbẹ́ kan tẹmu ń tẹ̀lé lẹ́gbẹ́ yìí bẹ́ẹ̀ làwọn olórin wọ́n ara máa fi lù sọ̀rọ̀ á máa lọ lóní sẹ́lẹ́ńsẹ́ àwọn orin tí ò gba kólekóle àwọn orin tó dùn tó dùn bíi òdèrè lámìrè Óyá o, òdèrè làmírè, kẹlẹ́dà wá. Kó sọ wa ó pèrègèdè káwa máa ṣiṣẹ́, ká máa fẹsẹ̀ kọ́. Pẹ́pẹ́yẹ ìkùkù odò tó ń bomi mu ṣeré tó mú bomi mu ṣeré o sómi bomi mu ṣeré òdèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa tún gbọ́ wọ́n tún lè yí padà ó yá gbangba gbangba ò lọ́lọ́kọ̀ yìí ń gbé wáre lọ́lọ́kọ̀ yìí ń gbé wáre ò lọ́lọ́kọ̀ yìí ń gbé wáre gbangba gbangba ò lọ́lọ́kọ̀ ó yá èrè ayò èrè èrè lómi fọmọ ayò ṣe èrè ayò èrè àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí mo ń lọ sóko mo bolú oko ó ní kí n wá gbẹ̀ràn ọ̀rọ̀ ẹran kan ló ń ṣe mí mo tún yà lóòdò mo bólúwẹ̀rí ó ní kí n wá gbẹ̀jà ọ̀rọ̀ ẹja kọ́ ló ń ṣe mí. mo tún ya búùkà àwọn ọ̀rẹ́ mi wọ́n ń bùtà wọ́n ní kí n wá bùtà ọ̀rọ̀ ata kọ́ ló ń ṣe mí. kódà mo tún ya bẹ́tẹ̀ o àwọn onítèmi wọ́n mẹ̀mú wọ́n ní kí n wá mẹ́mú ọ̀rọ̀ ẹ̀mú kan ló ṣe mí. ìgbà tí mo délé mo tún bá lẹ́pà ṣáàdì mi sọ̀rọ̀ o ó ní kí n wá bora ọ̀rọ̀ ara kan ló ṣe mí. olùfẹ́ ní gbọ́jà kí ló dé tí mo fi dorí kodò nígbà kó nígbà rò ọ̀rọ̀ gbogbo ayé ló ń ṣe mí wọ́n sọ wípé bó o bá o pa ó lọ láyé o bó o bá o bù lẹ́sẹ̀ lọ mú láyé o ènìyàn bí àparò lọ́mọ aráyé fẹ́ o ènìyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́. mo mọ̀ pé lórí ètò lẹ́nìí ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nípa àwọn orin ìṣẹ̀mbáyé àwọn orin ilẹ̀ Yorùbá lóríṣiríṣi àti àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ bẹ́ẹ̀ bá ti wọnú àwọn ọ̀rọ̀ orin wọn ó dá mi lójú pé ẹ ti rí ohun kan tàbí èkejì mú níbẹ̀ láti fi ṣe àjèjì ara wọn ní kò ń pọ̀ kó dùn kí wọ́n lọ bẹ oge ẹ o ẹ wọ́n ní oníyan ṣe ọlọ́kà ṣe gbogbo ẹni tí ẹ bá wà fẹ́ jẹ́ ẹ kú ìrọ́jú ẹ kú kò sún mi kò rẹ̀ mí tí ò bá ń ṣẹ̀yìn àwa a kàn ń ṣeré ń bí ni àdúpẹ́ tẹ̀ ń wò wá Orísun àgbà Orísun ọ̀gá tẹ́yìn tó fi pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ tèmi ò tí ì yí padà kò dẹ̀ ní yí padà láéláé fún àbàdà onítìyín tòótọ́ àdénì olúṣọlá ẹyinjú olódùmarè ọba àwọn ọmọ abúlé ọmọ onígbò mọ̀rẹ́ alágbàdòdì àtàpẹ́tẹ inú omi gegele lódò sọyà sọyà débi láàrin ìdí omi kò sì ní sẹ́sìn lẹ́nu èmi á máa wí pé ire lójú owó rí o ire lójú gbogbo wa máa rí lọ́jọ́ gbogbo nígbà gbogbo ẹ má ì tí ì gbé kúrò Orísun náà ṣì la wà ẹ lè lè máa tẹ̀lé àwọn ọ̀ràn tó ń lọ lójú amóhùnmáwòrán yíhun lórí gbogbo ìkànnì ayélujára tí eléèbó ń pè ní social media Instagram Twitter Facebook and YouTube YouTube ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ máa fọ́lọ̀ wa tẹ́ bá ní ìbéèrè tàbí tẹ́ ní ohun tẹ́ fẹ́ dá sí lórí ètò tèmi ẹ tẹ̀ sójú ẹ̀ ká máa dá yín lóhùn títí tá pàdé lọ́jọ́ mi ọjọ́ re ire o.